الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله لقد جعل الله هذه الدنيا دار ابتلاء واختبار لأن تكون مصرعة للآخرة يعمل فيها الحب ما يسلم آخرته ويبنى دار المستقر استعدادا للرحيل من هذه الدار والقيس عباد الله من الناس من عمل لما بعد الموت وحسب نفسه وأصلح ماله وحواله وتدارك أخطأه وأوزاره عن أبي أمامة رضي الله تعالى عنه أن عن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساهتك سيئتك فأنت مؤمن قال رسول قال يا رسول الله فما الإثم قال إذا حاك في نفسك شيء فادعه والحديث عباد الله يستفيد من تجارب حياته ويدقق النظر في محصلة جهوده وإنجازات عمره عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم كيف لي أعلم إذا أحسنت وإذا أسأت فقال النبي صلى الله عليه وسلم إذا سمعت إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتهم يقولون قد أحسنت فقد أحسنت عباد الله علموا أن الناس هم شهود الله في الحرب عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مروا على النبي صلى الله عليه وسلم بجنازة فأثنى عليها خيرا فقال وجبت فقيل يا رسول الله ثم مر عليه بجنازة فأثنى عليها شرا فقال وجبت فقيل يا رسول الله قلت لهذه وجبت ولهذه وجبت فقال شهادة القوم والمؤمنون شهود الله في الحج وفي رواية هذا أثنيت عليه خيرا فوجبت له الجنة وأنتم وهذا أثنيت عليه شرا فوجبت له النار إنهم شهود الله في الحرب فلاحظوا عباد الله عندما يذكر الناس صاحب بدع أو ظالما أو طاغيا أو مفسدا تجدون القلوب تبغضهم والنفوس تنقطه فسبحان الذي صخر الهبات وأنطق ألسنتهم والعالم والمصلح والمحسن والداعي إلى سنة النبي صلى الله عليه وسلم يثنى عليه ويفعل له والنقص عندما يذكر المبتدع أو ظالم أو مفسد والقلوب مملوءة بغضه والألسنة يدعو عليه نسأل الله سبحانه وتعالى العافية والسلامة هذا وقف الله وبا عليكم يا الله أولي أجيان جيتنا الله وبا نبوى محمد صلى الله عليه وسلم إذ يجي kókó kútúbà wa lẹ́yìn òun náà ni annas hum ṣuhudullahi fil harb àwọn tàgẹ́yìn pàtàkì jùlọ àwọn tán bá jẹ́ ẹ̀ṣà nínú àwọn èèyàn àwọn náà ni ọlọ́wọ́ bá ló fi ṣe olùjẹ́rìí ní ayé ń bàyẹ̀ àwọn tó bá jẹ́ èèyàn àwọn alájẹ́ olùjẹ́rìí ọlọ́wọ́ bá nílé ayé ló ń jẹ́ pé ẹni kọ̀ọ̀kan wá káwọn nǹkan tá ṣe lójú àwọn èèyàn káwọn nǹkan tá ṣe fún àwọn èèyàn nítorí gbogbo ń tàà ń ṣe pátápátá òun làwọn èèyàn ń rí gbogbo ń tàà ń ṣe pátápátá òun làwọn èèyàn ń gbọ́ bàbá káyà tí wọ́n lè sọ lójú wa bàbá kò láyé wọ́n sọ lẹ́yìn wa láwọn ọ̀jọ̀gbọ́n náà fi sọ pé innamal mawt hadithu ba'da ọmọ ẹ̀dẹ́ nìyàn lẹ́yìn ìgbà tó bá fi ayé ilẹ̀ tán yóò padà di ọ̀rọ̀ táwọn yóò máa sọ kí ni wọ́n fẹ́ sọ nípa rẹ̀ wọ́n náà gbé sí ayé tó ń gbé lónìí báyìí bọ́ bá fayé lẹ̀ lónìí kí làwọn èèyàn fẹ́ sọ nípa rẹ̀ gẹ́gẹ́ ẹlùmí wọ̀láì hàlí tó ń gaba ronú fún ara rẹ̀ ó yẹ kó bú ẹkún ni torí kò rí dáadáa kan tó tọ́ka sí pé tí mo ṣe táwọn ilé sọ pàmí dáadáa lè ẹlòmí ò ní dáadáa lára kò ní àǹfààní kan tó sì fáwọn èèyàn torí gbọ́ta bá fayé lẹ̀ afẹ́akọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ sọ pa wa afẹ́akọ̀ ọmọ ọba tó dá ilé ayé yìí ó dá torí kankan ni ó ayé tàwà yìí tààfẹ́ kú ó bẹ̀mọ́ yìí tààsìmọ̀pá kú ó kọ́nà gbogbo alamọ̀kó jìdìlá kú ó àà sí síṣẹ́ òjìjì ó bá láwọn lápò láyé àmọ́ tó ti bẹ́ẹ̀ ṣe ìtọ́n kò já rí iṣẹ́ bá kò láyé lójijì kò já rí iṣẹ́ a máa ní plan 40 years a máa ní plan 30 years a máa ní plan 20 years 10 years 5 years 1 year ẹ̀dá tí ó mọ̀ fún okùn mọ́sáṣí a ma gbá wọn mí jọbi kí wọn mọ́wọ́ ibẹ̀ ni wọ́n kú sí ẹlòmíì inú mọ́tò rẹ̀ tí ó gbọ́ ọkùn mọ́ ibẹ̀ ló kú sí àsìkòtà akọfẹ́ni kàtà tó bá ti dé wàláhì fún yẹ fún yàn fún ẹgbẹ̀ mọ́tò rẹ̀ ẹgbẹ̀ yóò ṣe lẹ́gbẹ̀ tánà nǹkan tí ó jẹ́ ní sílé ibi tá ń lọ tó yẹ kó gẹ̀gẹ̀ nílé wa wa ibi ní kò mọ́ ayé yìí ní tó ń wà fún lọ síṣẹ́ kalẹ̀ fọ́ látà ń sọ inú ayé yàrá fi ṣẹ́ dáadáa ni tàbá ta ìyẹn tàbá kú ikú ayé yìí láti kí ni wọ́n pèsè kalẹ̀ lónìí fún ààrẹ olúwa ni yá yọ lẹ́bí náà mẹ́lù ìtakùnmọ́ ọ̀lìtẹ́mùrù náà sún ma kọ́dẹ̀mẹ́tì lọ́gọ́dẹ̀ olúwa ni gbogbo ẹ̀tẹ́ ní imẹ́ ẹbẹ̀rù ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yẹ ẹrun lónìí kí lẹ pèsè kalẹ̀ fọ́lá yín dáadáa bẹ́lú bá ní kóró dáadáa tó ṣe wà láì ohun olórí dáadáa tó ṣe láyé bẹ́ẹ̀ ni a ti bọ́rọ̀ síṣẹ́ láyé yìí fálìkì àmà wà ní ọ tó bá ti wù ká pé láyé yìí tó afíakọ̀ aláàfàílẹ̀ ثم الفين بعدها ولا بد من يوم tẹ̀síwù ilẹ̀ kọ̀ ọ̀jọ̀gbọ́n ìgbọ́ bá lo ẹgbẹ̀rún ọdún kan láyé 1000 year thumma alfayni ba'daha ọlọ́run tó fún ọ ní ẹgbẹ̀rún méjì sí ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta ẹwọ́ sí pọ̀ tó wala budda min yawmin wala budda ẹni tó dá ọjọ́ dùnú wa tí wọ́n fún inú ìyá rẹ̀ pátápátá ọdún ọgọ́rùn ọdún méjì náà bẹ́ẹ̀ bá kò jẹ́ ìyàmọ́ láyé yóò ti máa tọrọ kú fún yóò ti wọn di sí wọn àwọn ọmọ wọn yìí ti ẹ̀kú tó gbogbo wa adùn ara adùn gbogbo ẹ̀ bí ẹ bá ti wọ 90 kò sádùn ọmọjọ́mọ́ gbogbo tó bá ní erísí oúnjẹ kan lè kọ́ máa jẹ ẹ̀wà lásán wọ́n lè máa jẹwa lásán iyán wọ́n lè máa jẹ mọ́ ẹ̀fọ́ wọ́n lè máa jẹ mọ́ ẹja gbígbẹ wọ́n lè máa jẹ bọ́ọ̀sẹ̀ máa ń wẹ́ra wọ́n kò tẹ̀ síwájú ọ̀rírí jẹ mọ́ jẹ ayé yìí ìkan bẹ̀lẹ́ yìí ẹjá máa gbé ayé gbígbà pé àìdébí a ń lọ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wọ́n ló sùn lọ́jọ́ kan ẹni tàbí bí sùn ó wá láìlà sí gbogbo rẹ̀ káríkẹrẹ àwọn sàbíwá àwọn sàbíwá bú ẹkún anábì ọ̀dà alọ̀bọ̀ gbé mọ́tíráàsì wá nílé kọmọ bí sùn mọ́tíráàsì mọ́tíráàsì ẹ̀yìn ẹ̀tẹ́ ẹ̀fóbíà fọ́tò mọ́tíráàsì àwọn

tó wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́ tó ní jẹ́ ń sọ̀yà yìí tó bá díjọ́ kejì kí máa lọ bí lọ ayé ìbò ti rínú asọ̀kalẹ̀ ní ìrọ̀lẹ́ láwà níjọ́ ayé ti dáyé gbogbo ìrọ̀lẹ́ ayé láwà ìrọ̀lẹ́ ayé láwà ìgbà wínà nù ọgbọ́ ọlọ́run kan sọ̀tàn bí àárọ̀ ayé rẹ̀ wọ́lá ìbáyé wa ẹjẹ́ awúra o kí láǹfààní wọn ṣe fáwọn èèyàn táwọn dáadáa wọ́n lọ ṣe báwọn tán ní bùkátà sí ọ àwọn kan wú ọ pí ní àà ah, bàbá yìí sáánú wà àwọn kan ní ìrànlọ́ rẹ báyìí wọ́n wú ọ sáánú wa ibi ń pa wà tó ná ju èyí tí wọ́n jogun rẹ̀ lọ lẹ́yìn rẹ̀ alẹ́bìnrin àwọn tàbí pàtà ìyá dẹ̀dẹ̀ rẹ̀ gbogbo apátápátá èyí táwọn jẹ la fẹ́ràn ní tàbí kalẹ̀ lọ annabi sallallahu alaihi wasallam annabi lásọ tẹ bára tẹ wọ oúnjẹ tẹ ti jẹ owó tẹ ti ná fáwọn èèyàn annabi lọ ti èyí tí ń bẹ lápò rẹ̀ ṣe ti ẹ́ èyí tí ń bẹ lápò rẹ̀ lọ́wọ́tọ̀ tí mo jáde ní sí annabi ní ṣe ti ẹ́ bọ́ bá ti gbọ́n ní sí ìyí tí wọ́n tẹ́sà kò rẹ̀ ní sí ìyá rẹ̀ torípọ̀ tí ìnà ẹ̀dùn wa ni ó bá ń kí bá mú àǹkásí sọ́fàǹta ẹlùmí ti sọ oúnjẹ sínú yàrá oúnjẹ tó rẹ̀ sáyàmọ́ lọ́wọ́ àwọn tálíkà bí wọ́n sì bẹ́ta wọ́n sì ń dá oúnjẹ tó ẹ̀spáyà ọ̀dánù jẹmọ́ musulmi ẹnìkan lóbèrò àníbà Muhammad sallallahu alaihi wasallam olùwà nabi mal iman kí náà ń pè ní imanu gan ẹgbọ́ta nabi ó sọ anábi ò ní alìmánu billah anábi ó sọ bẹ́ẹ̀ anábi

òun ni kọ́ sí aburú kí ní ẹ̀sìn máa bàjẹ́ lórí aburú tọ́ sí ni kọ́ ní ẹlá kí ní ẹ̀sìn máa dùn kí ní ẹ̀mà bàjẹ́ pọ̀ ní àwọn ẹlá kí ní gbà ẹ̀rù lónìí jẹ̀mọ́ tí wọ́n bá súnmọ́ bí olóbi tẹ́tọ̀ lágùn ọmọ àti báyìí ọmọ àti subhanallah ọmọ àti báyìí la ilaha illallah muhammadu rasulullah ti dùn wọn mú èsì mùmìnì kò sí mọ́ láàárẹ̀ dúkìá dúkìá

báwọn ló sọ pé èyí dáadáa ló lọ́dọ̀ ọlọ́run bó ní sọpínà ah, ẹni eré ní mí lọ́dọ̀ ọlọ́run anábi ní kò lè anábi sallallahu alaihi wasallam idha sami'ta bọ́n bá ń gbọ́ pé àwọn aládùgbò rẹ̀ wọ́n sọ pé ahsant àwọn tẹ́jọ ń gbé pọ̀ ládùgbò àwọn aládùgbò yóò sáàmà àdúgbò yóò sí pọ̀ tóun ọmọ ń gbọ́ tí wọ́n ń sọ ń pa rẹ̀ ń ta pé èèyàn rere lọ àwọn aládùú ẹ̀ láńsọ aláwọn èèyàn kalẹ̀ mọ̀bítà sí dáadáa sí láńsọ ní sí tó ọmọ ń kọfà àwọn aládùú ẹ̀ lórí rẹ̀ dáadáa pé á ẹ̀mí lẹ́lẹ́mí ẹni dáadáa ni anábì ní sallallahu alaihi wasallam anábì ní dáadáa wọ́sọ ìyẹn dáadáa ni ọ́ bọ́ bá ń kọfà àwọn aládùú ẹ̀ pé á ah, eléyìí lè yàn bú ni wọn ọ́ wọn wàwọn tó ná síta tí ó sàfá nípa dúgbò rẹ̀ ipá rẹ̀ ká gbogbo àwọn ọmọ òdúkà tán bẹ ládúgbò yìí a sì tọ́nà ṣe fún wọn ó tó kọ́ mọ́tọ́jú wọn ó tó kọ́ fún kan pé gbogbo ilé ìmọ̀ fi kalẹ̀ fún àwọn òdúkà tí mẹ́ládúgbò ìjọba pé ìsìnkà tọ́jú wọn ń tọ́nà ṣe fún ọkọ́ bẹ́ẹ̀ wà lọ́rọ̀ sí

kẹmọ sọ fún ọba akẹ́kọ̀ọ́ sí kú pẹ́lú ọ̀rọ̀ kú ó sì yàgbìrì ìlókú lọ ọ̀rọ̀ burúkú ní ọ̀lẹ́rù lárájú ọlọ́ọba àníbà Muhammad sallallahu alaihi wasallam ó jòkó wọ́n wá gbé òkú kọmọdéwájú Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n sí ń gbókù lọ láwọn èèyàn pẹ́kẹ́ ọkùnrin lọ èèyàn rere kálùkù wọ́n ń sọ gbogbo dáadáa sẹ́tíṣọ́kùn ó dìgbà tó bá kú náà kọ́ tó mọ ìyá rẹ̀ àsírí rẹ̀ ọgbà tó bá kú tó tú dáadáa tó ń ṣe báwọn èèyàn ó dìgbà tó bá kú kó tó hàn wọ́n tó ṣe káyìí là ń sọ tẹ́lágbọ́ pọ̀ kú mọ́ sí mọ́ sọ kún kí ló kọ́ di ha ẹni rẹ̀ wọ́n yìí ẹni lábájá wọ́n wá gbóbi kọjá wájú àlẹ́bí alaihi wasallam fa alayhi khayra àwọn asọ́dá lápá rẹ̀ alẹ́bí ni wájabat ó di dandan fún wọ́n tó gbógun gbogbo jáwájú àní Muhammad fa'asna alayhi sharra àwọn yóò sàbúrú bá rẹ̀ wọ́n á ah, àṣẹ́kú ọmọ àlè òwúrò rárá kò sàǹfàní kan bẹ́ẹ̀ bá ń parí ẹ̀bá sọ fún àgbẹ̀ òṣìmọ̀ òye ọmọ àlè ní ìgbẹ́ tó kú àkútúkú rẹ̀ tí ẹwọ́n kẹ̀dá máa bù ọkù ní wọ́n bù ọ̀ ìsinmi tó bá sí kò dẹ̀ sí láyé yìí ní ẹ̀bá parí ẹ̀wà láyé àwọn yóò sọ ìtọ́ bá ti wọ́n sọ ó bẹ́ta kọ yìí sí ọ̀rẹ̀ padà níṣe àwọn ọmọ abúsẹ́ lẹ́nu náà anábi ní kíní jẹ́ bẹ́ẹ̀ wọ́jà bàtí ó pọnrẹ fún náà àwọn sàábí wọ́n bèèrè wasallam wọ́n ló kú alákọ̀ọ́kọ́ wọ́n gbé kọjá àwọn èèyàn sọ dáadáa pa rẹ̀ wà anábi ní wájà bàtí wọ́n tún gbé mi náà kọjá àwọn èèyàn sọ aburú pa anábì ni wájábá ẹni tí wọ́n rú dáadáa ń pa rẹ̀ wájábá ti láhù jẹ́nà dandan yóò wà lè jẹ́nà èyí tí wọ́n sọ agbúrúpa rẹ̀ ọmọ nánú anábì ní kílọ́gbà antum ṣùhúdùlọ́ filhab ẹ̀yin náà lẹ́mà jẹ́rẹ̀ ẹ̀yin náà lórí jẹ́rẹ̀ ọlọ́run ọba nílẹ̀ ayé títí tó bá sọ wọ́n sọ dáadáa kò sí àwọn èèyàn sọ kò sí bọ́sẹ̀lẹ̀ kò sí ìdí ẹ̀bá ti tí ẹwọ́n máa ń ṣe láyé kò sí ẹni tí ó kú táwọn èèyàn sọ pa rẹ̀ ìtọ́ ọba ti ṣe ni wọ́n sọ jẹmọ́ òun ló fi jẹ́ pé ẹjá mọ́ ẹjá mọ́ tánpẹ̀ dáadáa àmì ẹni ṣe nǹkan ló ń tó ń pè dáadáa ti dáadáa ẹjá mọ́ tánpẹ̀ o ẹlòmí dáadáa kí ń ṣe àwọn èèyàn rò dáadáa ní ṣe Ah, àbá ikú lónìí láàrínláàrínláà ọ̀rẹ́ lọ́nà tọ́rẹsì mọ̀lúbì báyìí tọ́rẹsì mọ̀lúbì báyìí lọ́pọ̀ mọ̀lúbì jẹ náà wọ́n alájẹun eré ikú wọn mọ́ rẹ̀ ah, wọ́n rọ̀ pé dáadáa bíkọ́ sádùkọ́ mọ́ lọ́pẹ́ dáadáa ìtọ́pẹ́ dáadáa àbáwà ibi kẹfí ìgbà tí ń sàlàyé àyà tó gbẹ̀yìn inú sábùkà ó ní ọmọ wọn pé ẹni tí bá ń ran ka kó pàdé ọlọ́wọ́ bá pàdé yá àmàlà àmàlà man wà mọ̀ káà ní yẹ́rù jù lè kọ́ ọ̀rọ̀ bì fàlìyàmàl àmàlà sọ́ọ̀lẹ̀ha wala yushrik bí ibadati ọlọ́wọ́ bá ní gbogbo ẹgbẹ́ ọlọ́wọ́ bá dáadáa lálẹ́kìyàmà irú ẹni bẹ́ẹ̀ kó máa ṣiṣẹ́ dáadáa afáwà nínú kàtíì ó ní tánkù iṣẹ́ dáadáa máa wà fàkọ̀ súnnà máa wà fàkọ̀ asúnnà gbogbo sẹ́ni àbá tí tó bá ṣeré tánàbí ni tó ní gbogbo tánàbí níwá dáadáa ni ó sì lóhun òṣẹ́ dáadáa kan kù ní ẹ̀lẹ́ ti ṣeré ìyàgbọ́ ọmọ wa mo láàfin olùtọ́ ṣe ni á àbá yìí a máa jẹ olúwa gbáà ìlú lẹ́yìn asìnà alẹ́ ìmọ́lá ṣàwọ̀ wájẹ̀ bá ti láhú àná tó jádàpọ̀ jádàpọ̀ ẹ ọmọ ìyọba mú nílọ ọmọ òsì kékúnlẹ̀ fún yà kékú ìrí ìrí rúkúmọ́ká ìrí bàbá ìrísẹ̀ lóò ẹ̀ àwọn aládùgbò kẹkí wọn kí láwọn sọ parẹ̀ lọ́kàn ara wọn àfihàn aléhì kọ́yọ̀ wọ́jẹ́ bá ti láàrùn jẹ́nà bá ti bọ́ ìṣe lè tó yọ fún ẹlọ́tọ́ wọ dáadáa ń sọ parẹ́ sọ ẹjá mọ́tọ́pẹ́ dáadáa dáadáa onísàrí sallallahu alaihi wasallam tó mú wa fún wa nítorí lẹ́yìn àwọn tẹ́bí ń pa fún ọlọ́njẹ kọmọ̀

wájàbátí láhùn ìjẹ́nà jẹmọ́ mùsùlùmí tán sọ fún àwọn ẹgbá sí dáadáa o ń ta bá sí láyé yìí onílá kéré rẹ̀ wájújá alìkìyàmà abdullahi ọba ọba alikọ́lá mọ́sá fẹ́lẹ̀ kọkàn wọn sí dáadáa sí rasulillah adáko fọ́nà ọba alékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ fún ọlọ́run ọba nígbà Muhammad sallallahu alaihi wasallam ibi kúrò bá alákọ̀ọ́kọ́ asàlàyé ìdí pàtàkì tọ́nà fi dáa láyé kí sí ní àǹfàní tẹ́lẹ̀kọ̀ọ́kọ́ wa tàbí ṣe fáwọn tán súnmọ́ wájú inú mọ̀lẹ́bí ni tàbí ìdílé rí èèyàn ẹlòmí kórí àmọ̀lẹ́bí rẹ̀ wípé kò ní sí dára fún wọn bá bá fẹ́ sí dáadáa alẹ́bí ni ẹbẹ̀rẹ̀ àwọn tó súnmọ́ yìí àwọn mọ̀lẹ́bí pẹ̀bá sí ládá méjì lè yóò gbà èyí ó bá ládá asọ́dàpọ̀ ládá kó sì sàárà yóò sì dápa ó gbà lára mọ́ tó ṣùgbọ́n ní pọ̀ kálùkù wa ẹjá ohun tàà sí láyé wọ́n tọ́ wọn fún lágbára wọ́n tọ́ fagbára rẹ̀ sí ìwọ́n tọ́ fún nípò wọ́n tọ́ fi kò rẹ̀ sí ìwọ́ ọ̀dọ́ tí kò rẹ̀ lé wọ́n tọ́ fọ́dọ̀ rẹ̀ sí o ìwọ́ arábìnrin ta fún lẹ́wà wọ́n tọ́ fẹ́ wà rẹ̀ sí o ìjọfin tẹ́lẹ̀tọ́ lọ́wọ́ bá gbogbo tọ́nà bá fún níláyé bẹ bá ṣe lò ó àwọn yóò sọ lẹ́yìn ní àà Allahu Akbar ọmọ náà rẹwà ọkùnrin pẹ́pẹ́ ní bá gbé wa káwọn táwọn máa sọ nípa wa ká gbìyànjú ká dùn àwọn èèyàn

gbogbo ọmọ tó bá ń ṣẹ òbí rẹ̀ méjèèjì gbogbo ọmọ tó bá ń ṣẹ òbí rẹ̀ méjèèjì Ànábì sallallahu alaihi wasallam ó ní ìyà mẹ́rin yìí ọlọ́run ti sì dẹ̀lá ìkẹyà náà ẹlùmí ọmọ sí dáadáa ń ta kò sí dùn àwọn ẹ̀sìn ní ẹ̀dàrà àkùnjẹ́jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí tó súnmọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó súnmọ́ wa àwọn aládùúgbò wa lápọ̀ sí dáadáa fún tura wọn lè ní wọ́n súnmọ́ wa nígbàtà bá kú àwọn ni wọ́n máa ìjọba sì ń sọ́n pa wa òun làmà láíká òun máa kọ́ kalẹ̀ àbí ọlọ́wọ́n bá mọ́sàfẹ́ ní kọ̀kan dáadáa sí o wasallallahu ala wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa